so get, you get to, so get to, oh get to, then forget. Yeah. When I give my attack, oh you defend, reset to oh, your defense, oh, oh get to, then forget. Yeah. Sure you sing back when they go, celebrate, celeb, oh, eh, for settle. Oh. you chance, my brother. For this life and another life. life. Suddenly from good and better, you know, if you see me bitter life. yeah. I they wonder why, baby, do me like this, oh. You can do me like that, oh, yeah. Below ya be humble, no money, no trouble. Oh, baby, no fumble. I love you, she know you. Now money they open. I'm feeling your hustle with everything you do. Yeah. At the end of the day, you know I love you. Nobody find you. Yeah, yeah. Nobody fine pass Oh baby, no Nobody fine pass nobody Nobody I don't want to Nobody Nobody Nobody fine. know say nobody perfect, oh. Perfect, See, every other day you play me like cassette, oh. Cassette, oh. Say, make a no lie. Say, make a no lie. You do me strong, yo. Tell me I like mom, yo. Do, do. Shawty, you too sweet, girl. I go need it. I go dread, yo. Call me when you're ready, yo. Show body, body, You too fine, but you get bad character. Any man way enter must to get debit for all life. Below ya be humble. No money, na trouble. No baby, no fumble. I love you, she know this. Now money they open. I'm feeling your hustle with everything you do. Yeah. At the end of the day, you know I love you. Nobody find my show. Yeah, yeah. Nobody find my <laughs> Oh baby, no day off. Nobody's on Oh yeah, oh no. Nobody's on fire. Nobody's I know what I do now. Nobody's on fire. Nobody's on fire. Oh yeah, I know that. Nobody's on fire. Nobody's on fire. Nobody's on fire. Below ya be humble. No money, not trouble. Oh baby, no fumble. I love you, she know do do do Now money they open. Mm. I'm feeling your hustle with everything you do. Yeah, ah. at the end of the day. end of the day, you know I love you. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. tó wọ́n ní igbá ńlá báyìí ní sọba gbọ́mi-gbọ́mi iná òjò wọn abalẹ̀ báyìí wọn ata sàràsàrà bẹ́ẹ̀ ní ìran àjànàkú ní máa mi gbó kìjikìji bóṣù màrìbá yọkẹ́lẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n wà ní ọjọ́ta kí wọ́n rí kedere ni ìròyìn tí a pè ní ó kọ sísọ náà túrè òun ló yọkẹ́lẹ́ kí n lọ́sàn-án tòní láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ẹ̀yin ti mọ̀ yí pé ní déédéé àsìkò ibà aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kan gólẹ̀ mọ́ láǹfààní láti fetígbéra ìyàwó ròyìn eléyìí tọkọ sísọ àtúntìdé o lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ṣe wà lórí ìròyìn Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí í káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn kókó kòkó kókó eléyìí tó bá kọ́kọ́ sodo sínú ìròyìn tó kọ sísọ àwọn náà la kọ́kọ́ máa di wọn sí i létí kókó ròyìn àkọ́kọ́ tí wọ́n ó kọ́kọ́ máa láǹfààní láti kà sí i létí lọ́sàn-án tòní nípínlẹ̀ Ọ̀ṣun òun náà lọ́mọ̀mọ̀ ti ṣẹlẹ̀ o ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ pẹ̀lú bọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá bó ti ṣe tẹ àwọn gìrìgànkú ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ká ẹ̀yà ara àwọn èèyàn wọ́n kà mọ́ wọn lọ́wọ́ o nínú bí wọ́n kó sí abẹ́ẹ̀rí kọ́kọ́ sísọ o láti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ kí n tún lọ mú kókó míì ẹ̀yìn pé bo ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Delta ni níbẹ̀ mọ̀mọ́ ni àwọn agbébọn dì ámọ́ra ogun kan ni wọ́n ti ṣekú pa ọlọ́pàá wọ́n sì tún dáná sun ọkọ̀ táwọn ọlọ́pàá fi máa ṣe ìyíde káàkiri nípínlẹ̀ Delta òun ló ti ṣẹlẹ̀ ẹ̀yìn náà ṣe à láti ìpínlẹ̀ Delta ẹ jẹ́ kí n tara ṣàṣà kí n tún lọ mú kókó ròyìn míì nítorí kókó ròyìn tọkọ sísọ ọmọ wà tí mò ń máwọn kókó ń kókó kòó kíròyìn tòní kọ́mọ̀bà dín kókó mọ́ mi lọ́wọ́ ni ìpínlẹ̀ Anambra lèyí ti ṣẹlẹ̀ o níbẹ̀ màmá lọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n tó mẹ́jọ níye bó lọ́wọ́ àwọn ọlọ́pàá ti ṣe tẹ̀ wọ́n ibo lọ́wọ́ wọn ti tẹ̀ wọ́n gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ẹ̀ mọ́ yín kò ń bẹ̀ àwọn kókó ròyìn tọkọ sísọ náà mo ti kà sí létí hùn báwọn ròyìn míì bá tún kún bá a bá ti ń kà ròyìn lọ èèmọ̀ tó níwọ̀nba àgbà tẹ́ ti gbọ́ gbogbo àwọn kókó eléyìí tó suyọ́nù ròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní à ń padà bọ̀ àfẹ́dókè lọ́nà ó kọ sísọ. káàbọ̀ padà sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta mo ti dé àwọn kókó ìròyìn tó kọ sísọ mo ti dé wọn sí létí lẹ́ẹ̀kan ṣe rí ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn ò ní wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kà sí létí báyìí lọ́kọ̀ọ̀kan ìjèèjì ẹ jẹ́ kí n kọ́kọ́ mú o ìyàn láti ìpínlẹ̀ wo ni nípínlẹ̀ Anambra ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó kàárù ló ṣẹlẹ̀ ńbẹ̀ o pẹ̀lú bọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá ti ṣe ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n tó mẹ́jọ níye níṣe lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ iyùn lákòókò eléyìí tó jẹ́ pé àwọn ikọ̀ ọlọ́pàá eléyìí tí wọn ò gbèrègbè wọn ni wọ́n ń fimú fínlẹ̀ fimú fín òkè káàkiri láti lè bá rí i pé ọwọ́ sìnkú wọn ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ní láti nǹkan bí oṣù bíi mẹ́ta sẹ́yìn ó ní wàhálà tí ń wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n tó bí igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn làwọn ọlọ́pàá ni wọ́n ti ń wá bí wọ́n ti ṣe fi kélé òfin gbé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n máa ń jẹ́ kí eruku ìjà àti ìṣekúpààyàn kó wáyé lágbègbè náà o nígbà tọ́rọ̀ wà kọ sísọ ọ̀nà àmọ̀mọ̀ ni àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn káàkiri o wọ́n ní wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà míì nìyí láàrin àwọn aago méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ní agbègbè òkìjà ìyẹn nípínlẹ̀ Anambra wọ́n ní níbi wọ́n ti ń ṣe léyìí òun làwọn ọlọ́pàá ni a ti jí gìrì báwọn èèyàn ti ṣe fi tó wọn létí wọ́n nígbà wọn ó sì mú àwọn mẹ́lẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n kà lé ní èjì ẹ̀ta ìrìn àrùn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá tẹ̀ nígbà tí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Anambra iyun Ìkẹyà tuchuku ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní inú òun dùn ayọ̀ òun kùn nítorí pé láti nǹkan bíi oṣù mẹ́ta sẹ́yìn ó ní ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkòkò ni a ti ń ṣe sáàka lágbègbè náà tó sì jẹ́ pé gbogbo ògbìyànjú àwọn ọlọ́pàá láti fi kélé òfin gbé wọn ó ní pàbó ní máa já sí o ó ní tó jẹ́ kínú wọn wá dùn ní pé ọwọ́ òsìnkú àwọn ti wá tẹ mẹ́jọ lára àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn onílàkókò tí wọ́n tún ń da yanpanyanrin làásìgbò tí wọ́n dá lẹ̀ ní o ìyẹn lágbègbè òkìjà ìyẹn nípínlẹ̀ Anambra ó ní lọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n ọwọ́ àtẹ̀síwájú náà rọ rẹ o ó ní ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá nípínlẹ̀ Anambra ìyẹn Monday Kuyas òun náà tún gbóríyìn fáwọn ikọ̀ ọlọ́pàá o eléyìí tí wọ́n fi kélé òfin gbé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́jọ bẹ́ẹ̀ ló ṣe sàdánkátà ló gbóríyìn fún wọn ló lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu ìpè wọn kú sí ọmọ ọ̀dọ̀ rere o ìpè ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ìlàkàkà àwọn ọlọ́pàá láti bí oṣù mẹ́ta sẹ́yìn kó tó wá dé pé ọwọ́ ọ̀sìnkú àwọn ọlọ́pàá tẹ mẹ́jọ lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹni tí wàá ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá nípínlẹ̀ Anambra ó tẹ̀síwájú náà ọ̀rọ̀ rẹ̀ o ó lóun ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgbọ́à ìpè báwọn ọlọ́pàá bá ti parí gbogbo iṣẹ́ ìwádìí àwọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́jẹ̀ẹ̀jọ kí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ ni o àbẹ́ẹ̀rí pọkàn sísọ o láti ìpínlẹ̀ Anambra ìròyìn míì tún rèé tí mo tún tajú kan rí o ìyẹn ò nípínlẹ̀ Delta òun náà ló ti ṣẹlẹ̀ níbẹ̀ mọ̀mọ́ ni àwọn agbébọn dì ámọ́ra ogun kan ti ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá kan wọ́n sì tún dáná sun ọkọ̀ táwọn ọlọ́pàá fi ń ṣèyíde o ìyẹn patrol van ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ o pẹ̀lú báwọn ikọ̀ adìhámọ́ra ogun agbébọn kan wọ́n ní ní ayabo agbègbè kan ìyẹn agbègbè Asaka níjọba àbílẹ̀ Ndoka nípínlẹ̀ boni nípínlẹ̀ delta ibẹ̀ nìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ o wọ́n ní sàdédé làwọn ikọ̀ agbébọn dìhámọ́ra ogun ní ayabo agbègbè yìí o wọ́n ní bẹ́ẹ̀ ni wọn ò ṣe méní ṣe méjì o wọ́n ní àwọn ọlọ́pàá ni adojú ìjà kọ pàápàá lákòókò táwọn ọlọ́pàá ń fi ọkọ̀ wọn ṣe ìyíde ẹ ti mọ̀kọ̀ ìyíde àwọn ọlọ́pàá ọ̀hún wọ́n ní lákòókò náà ni o wọ́n ní ni àwọn agbébọn dìhámọ́ra ogun ní adojú ìbọn àwọn ọlọ́pàá rìnrìn àwọn ikọ̀ agbébọn dìhámọ́ra ogun yìí wọ́n mọ̀mọ́ ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá kan wọ́n ní débi pé ìròyìn náà ó dunni jọjọ wọ́n ní rìpẹ́tọ̀ ọlọ́pàá yìí ló wà lára àwọn ikọ̀ ọlọ́pàá tó léwájú àwọn ọlọ́pàá tí wọ́n fi ọkọ̀ ṣe ìyíde káàkiri ìyọ̀n lágbègbè àsákà níjọba àbílẹ̀ ndoka nípínlẹ̀ delta kó tó wá di pé àwọn agbébọn dìhámọ́ra ogun ṣekú pa ò wọ́n ní àwọn yòókù rẹ̀ tí wọ́n jẹ́ ọlọ́pàá wọ́n nígbà wọn ti rí i pé ọwọ́ àwọn agbébọn dì amọ́ra ogun ọwọ́ ọ̀bá wọn ó ti ń dun ti àwọn pọ̀ wọ́n ní làwọn náà fẹsẹ̀fẹ́ ọlọ́pàá fẹsẹ̀fẹ́ wọ́n ní kó tó wádìí pé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá lára wọn o wọ́n nígbà wọ́n tún ṣèyún tán táwọn ọlọ́pàá ti fẹsẹ̀fẹ́ tán tí wọ́n sì ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá wọ́n ní ní àwa náwó gan ọkọ̀ táwọn ọlọ́pàá fi máa ń ṣèyíde ìyàn patrol van wọ́n ní ní a sì dáná sun tíyàn jóná gúrúgúrú o ẹni tí wàá ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ delta bright ẹ̀dáfẹ́ òun náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé ó ní ìròyìn ọ̀hún ó ló bá àwọn ẹlẹ́jà fún báwọn ti ṣe jẹ́ ọlọ́pàá o pàápàá ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá nípínlẹ̀ delta ó ló bá ẹlẹ́jà fún o ó ní àwọn agbébọn dì ámọ́ra ogun wọn wá ṣe méní ṣe méjì ó ní ọlọ́pàá ni a tún wá ń dojú ìbọn kọ o láláì ṣe pábọ́yà àwọn ọlọ́pàá tiẹ̀ ń lépa wọn ó ní ọlọ́pàá tún wá jẹ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá ó nígbà àwọn ò tún wá ṣe ó ní wọ́n tún wá lọ dáná sun ọkọ̀ táwọn ọlọ́pàá fi ń ṣe ìyíde ó ní ajú ọkàn gúrúgúrú ni o ọwọ́ àtẹ síwájú ní ọ̀rọ̀ rẹ̀ o ọlẹ́ni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ delta ó ló ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgbùà ìpè káwọn táwọn jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ipa àwọn ò gbọ́dọ̀ ní ojú oorun o àwọn ò gbọ́dọ̀ sùn àwọn ò wo àfìgbà táwọn bá tó fi kélé òfin gbé àwọn amòkùnsìkà ẹ̀dá tí wọ́n jẹ́ agbébọ̀dì àmọ́ra ogun tí wọ́n ń ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá tí wọ́n sì tún dáná sun ọkọ̀ yìí di àwọn ọlọ́pàá o ó ní pé káwọn rí dájú pé àwọn fi kélé òfin gbé wọn o ó tún wá tẹ̀síwájú náà rọ rẹ̀ ìpè ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ delta ó ti kẹ́dùn bẹ́ẹ̀ lọ dárò pẹ̀lú ẹbí ẹbí rìpẹ́tọ̀ ọlọ́pàá eléyìí tí wọ́n ṣekú pa ìpínlẹ̀ náà o ó lọ kẹ́dùn pẹ̀lú wọn o àbẹ́ẹ̀rí pọkàn sísọ o. káàbọ̀ padà sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta ìròyìn tó kọ sísọ náà ló ṣe bẹ́ẹ̀ tó ń dé sétí gbọ̀nyín wọ́n ní ìtẹ̀síwájú báyìí òun náà lọ́pàá ìṣẹ́gun o ọkọ̀ ìròyìn tó kọ sísọ ó ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ ẹ jẹ́ kí n tún lọ mú un nípínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ìròyìn tó kọ sísọ tó kàárù ìròyìn ìrọ̀lẹ́ ayé ni ó ńbẹ̀ ẹ̀yìn pé kí ló ṣẹlẹ̀ níbẹ̀ mọ̀mọ́ lọ́wọ́ sìnkú àwọn ọlọ́pàá ti tẹ àwọn ọkùnrin méjì kan àwọn afurasí méjì wọ́n ká àwọn ẹ̀yà ara èèyàn wọ́n kà mọ́ wọn lọ́wọ́ o ọ̀rọ̀ mọ̀mọ́ síbẹ̀ tọkọ sísọ pẹ̀lú bí ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá bó ti ṣe tẹ àwọn afurasí méjì kan tí wọ́n jẹ́ ọkùnrin gìrìgánkò wọ́n pè wọ́n o wọ́n ní ẹ̀yà ara èèyàn iná wọn ká mọ́nú àpamọ́ ìyún báàgì sakasaka tí wọ́n gbé dání o wọ́n ní àwọn ẹ̀yà ara èèyàn bíi orí bíi apá àti àwọn ẹ̀yà ara èèyàn míì wọ́n ní náà wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o wọ́n ní sàdédé òun náà mọ̀mọ́ ni àwọn èèyàn tí wọ́n wà ń rònà òní á rí àwọn ọkùnrin méjèèjì yìí ò tí wọ́n gbé àpamọ́ dání wọ́n ní ẹnìkan eléyìí tó wá ní àkíyèsí púpọ̀ púpọ̀ iná lọ́wọ́ ṣàkíyèsí pé lára báàgì iyùn àpò sakasaka eléyìí tí àwọn arákùnrin ìgbé dání ìpè nǹkan kan rìn ń bẹ̀ wọ́n ní wọ́n sì lójú lálákàn fi sọ́rí o wọ́n lẹ́ni lọ́wọ́ á nàka fún àwọn yòókù rẹ̀ pé ẹ wo báàgì táwọn ọkùnrin méjèèjì ń gbé dání nǹkan kan máa rìn jáde ń bẹ̀ bí ẹ̀jẹ̀ àbálàpàtà wa ni àni wọ́n ní nẹ́ni tó wá láyà náà àwọn méjèèjì lọ́ba lọ kojú wọn pé ẹ̀yin arákùnrin méjèèjì èmi lẹ gbé dání kí ló wà ń bẹ̀ wọ́n ní ní ọ̀rọ̀ ń bá fẹ́ di sọ atayanyan láàrin àwọn tí wọ́n gbé báàgì ìyún àpamọ́ sakasaka dání tó ń ti ẹni tó wá pè wọ́n níjà ìpè mi wọ́n gbé bẹ̀ o wọ́n ní ní a bá fẹ́ wọ́n níbi wọ́n ti ń ṣe léè lọ́wọ́ làwọn èèyàn ti pélé wọn lórí o wọ́n láwọn èèyàn tí wọ́n wá pélé wọn lórí làwọn náà wá ní ẹ̀yin tẹ́ ẹ gbé báàgì dání bẹ́ẹ̀ bá lẹ́rù lẹ́bọ bẹ́ẹ̀ bá lẹ́bọ lẹ́rù yín ẹ̀yin náà sí báàgì fún ọ kí wọ́n wo ń tẹ́ gbé bẹ̀ ẹ mọ̀ pé orílẹ̀ àkókò tá a wà yìí ojúlàlá kan fi sọrí ni tìfura tìfura làwọn èèyàn fi ń rìn ńlọ́fà wọ́n ní ní a bá tún gbójú agan sáwọn èèyàn tí wọ́n bá wọn dá sí o wọ́n ní ilé àwọn èèyàn tí wọ́n bá wọn dá sọ̀rọ̀ náà àtàwọn èèyàn tí wọ́n tún pé bò wọ́n pé bò wọ́n tí wọ́n bá wọn bẹ̀ ni a ti wá mọ̀ pé ọ̀rọ̀ ti mú fura dání o wọ́n ní ni àwọn èèyàn bá kọjú ọ̀rọ̀ sí wọn ìyọ́n àwọn èèyàn tó pé bò wọ́n ipe ọya ẹ sí àpamọ́ àwọn fẹ́ rí ń tọ́wà nù ṣàkàṣàkà ń sẹ́ àwọn ò tiẹ̀ wá bẹ̀yìn gan mọ́ wọ́n ní lọ́ba di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ báyìí o ni àwọn tí a jẹ́ afurasí tá à ń wí ni wọ́n bá ń wò dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wọn ò bá lè sí ṣàkàṣàkà tá à ń wí wọ́n ní làwọn èèyàn bá jàgbà lọ́wọ́ wọn nígbà wọn ò sì tí wọn ò dorí ẹ̀ tí wọ́n da nǹkan tó wà ń bẹ́ẹ̀ lẹ̀ orí èèyàn apá èèyàn ọkàn èèyàn àtàwọn ẹ̀yà ara èèyàn míì wọn nìna bá ń bẹ̀ o ṣùgbọ́n èyí tó jórí èèyàn orí obìnrin gẹ́gẹ́ bí àpèjúwe àwọn nǹkan tí wọ́n rí lára rẹ̀ wọ́n ní kò tí ì pẹ́ gan eléyìí tí wọ́n lọ gé orí èèyàn torí ẹ̀jẹ̀ sì wà lára rẹ̀ wọ́n ní ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ọláwọn èèyàn eléyìí tí wọ́n ṣokùnfà bí wọ́n ti ṣe rí àwọn afurasí méjèèjì tí wọ́n ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ ọ̀hún ó ní ní àtẹ̀tẹ̀ lọ pé ọlọ́pàá wà o ó ní tọ́ra àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ti fẹ́ nà wọ́n pa ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ń pa òfin ni a ní wọ́n dọ́wọ́ nínàndú o torí ẹni tí ọjà wọn pọ́npọ́ ti ń jà wọn pọ́npọ́ ẹni tí ọjà wọn léèkánná ti ń jà wọn léèkánná ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ń pa òfin ni a ní káwọn fi ẹsẹ̀ òfin tọ̀ ọ́ ni a fi wá sáré pé ọlọ́pàá pé wọ́n mọ̀nà wọn pa o ni a fi wá fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ o ó sọ̀rọ̀ tẹ̀síwájú ìyọ̀n alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àwọn afurasí méjèèjì ọlọ́kùnrin gèrègà ń kó ni ẹ́ o ó ní wọ́n ti wà lákàtà àwọn ọlọ́pàá báyìí o ó ní ẹ̀yà ara èèyàn tí wọ́n sì ká mọ́ wọn lọ́wọ́ ó ti wà lákàtà àwọn ọlọ́pàá ń jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nsò ó ní pápápá òun làwọn ó ṣe ìwádìí ọ̀rọ̀ wọn o táwọn ó sì rí pé àwọn gbé wọn lọ ilé ẹjọ́ pápápá o àbẹ́ẹ̀ tó rí pọkàn sísọ o. tó ẹ̀yin èèyàn wa mo ti ka àwọn ìròyìn tó kọ sísọ lọ́kàn ìjọ̀kan sí létí àkókò nìyí tẹ̀yìn èèyàn wa ọmọ bá wa láǹfààní láti bá a dá sí àwọn ìròyìn náà àwọn ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ̀yìn ọmọ láǹfààní láti pèsè náà ní zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello. Ọkọ sísọ o. Ọkọ sísọ bàbá george kọ́ ẹ̀. láti ilé ìwé ran. ẹ káàbọ̀ sórí ètò. a ẹ̀ tí wàá ṣe ẹ̀ àwọn ẹ̀ tí ò ẹ̀ àjọ yẹn kí máa gé rí máa gé ẹsẹ̀ tí wàá máa wọ̀nyẹn ra báyìí. Hmm. òun wá lágbára àwọn ìjọ ọlọ́jọ́ ọdún ẹ̀mí lọ ní báyìí. ìjọba ti ṣẹlẹ̀ yìí o kí ni ti ń pọ̀ ìròyìn tó ń kọ sísọ náà lẹ́ ń láǹfààní láti máa dá sí ìkànnì fresh fm náà la wà. hello. hello. hello. ojú òpó ń fẹ́ ṣe apá kan jà mọ́ lọ́sàn-án yìí. ẹ pè sórí zero eight zero three three two two ten seventy nine. hello. hello ó kọ sísọ o. ẹ káàsán orúkọ yín àti ibi tá ẹ ti ń pè ní sísọ láti tán ìyá àṣọ ló sọ láti mọ tàwọn ànàgbàdo. ẹ bá ń dá ọmọ lóhùn. ẹ mo ti dá lóhùn. ẹ ẹ wá bá a dá sí báyìí. ó kọ sísọ o ẹ wo tọkùnrin tán rí èèyàn ní ọwọ́ ẹ̀ kódà àwọn ọlọ́pàá wa kan jẹ́ ọkọ bá àmọ́ nǹkan tó máa ṣe sí o kán ṣèdájọ́ tó láti tó yẹ fáwọn ènìyàn o kò ti sọ òkọ́ lọ́hùn ṣàánú wa. àmì o. hello ìròyìn tọkọ sísọ lẹ́ ń láǹfààní àti máa dá sí ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta làwà ẹ̀lọ́ ẹnìkan tó ti wà ń bẹ̀. ẹ̀lọ́ ẹ̀lọ́ bàbá tún rí pé kan gbà sí. ẹ̀lọ́. ẹ káàsán orúkọ yín àti ibi tá ẹ ti ń pè. ó kọ sísọ. ó kọ sísọ. evangelist kẹ́hìndé fásitì láti ìlàrọ̀ à ń gbọ́ yín. gbogbo ìròyìn tẹ́ ẹ kó wá lọ́sàn-án náà ló kọ sí sọ ẹ wo àwọn arákùnrin méjì tó ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ tó tún ń la gidi àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn yẹn tó fojú wọn tó rí wọn mú ó kọ sí sọ o ọlọ́run á máa fún wa ṣe o kí àwọn ìjọba kan gbé ìgbésẹ̀ ń pa o wọ́n lọ kọ́ má padà wá mọ́ ni o ó kọ sí sọ o. bóyá kára máa fi bí abàdé ìlọ́sàn-án tòní tó wọ́n ní tọkọ̀ bárokun tó bá rọ̀ṣà ó di dandan kó forí balẹ̀ fẹ́lẹ́bùté ibi tá a tún bá dé ìlọ́sàn tòní látara geni pété lórí ìròyìn tó kọ sísọ lórúkọ aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí ìkànnì tá a wà yìí lórúkọ Victor Ajiboye pẹ̀lú Yínká Adéríbigbé eléyìí tí wọ́n fi ń tẹ̀ látẹ̀kan tẹ̀ fi ń gbọ́ wa ketekete ńlé lórúkọ àwọn èèyàn wọ̀nyí ọ̀nà lèmi Túndé Hamzat bàbá àwọn ọmọ léńjẹ ni mò ń dágbére fún yín lọ́sàn-án tòní pé ìpàdé wa ó tún di ọjọ́ àbámẹ́ta sátidé lórí ètò tá a pè ní agogo ayọ̀ ó dàbọ̀. Ẹ̀kúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. No matter pressure wey dey, any obstacle on the way. I double down and straight away. Even if I get the fever, oh my landlord don't on the crazy. As long as happiness be my rate, I no go give a face. I don't need to slow, to fly high. I got the natural high. I don't need to think too much. I'm thinking a problem. Instead I reason solution. Come and make the cool, come and make the

the Beyond the flesh and the bone. The breath of life now you're only. Because I'm feeling the tension, dealing with the pressure, dealing with different problems of life. Cause I know that everybody got them. Big man or small man, doesn't matter if you're black or you're white. See, I tell you, we must groove on. As long as the place is there function, we go move on, we go move. We no matter what come from. Must groove, oh, we go groove. As long as your praise we from function, we go move, oh, we go move. I the party dance, not and the people them know I pass the metal I so regular, regular these And when I empathy, that I mean no go believe How we be spending money like them Broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad Broadcasting around the world, this is Fresh 107.9. I'm wide So make a do, but in a they do. If you know jelly, you jelly they move. No they confuse, you can walk in my shoes. Look good you can map out within the concern you. Anything they happen, but you don't have a clue. Anything them do, them could they stop you. If you no go tell somebody, say I tell you. Let's just try to keep this shit between me and you. I don't need to score to fly high. I got the natural high. I don't need to change too much. I'm thinking a problem instead of reason solution. Come in me to pull, come in me to steal, come in me to flex and enjoy my life. Come in me to feel without explanation. Come in me to need, sorry for the We must move on, we go prove as long as. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́nká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. ó ti adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ojú kò ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh káṣe tòótọ́ kúnjú owó ojú kò ń dán gbinrin programs full of wisdom o na fresh e dey fresh papa mama my brother my sister make una dey care am o ẹ mọ gbọ́ fresh fm àdìgbò ń kẹrìndínlẹ́dẹ̀ wẹ́ẹ́dẹ̀rẹ́ nù. Not only for Naija, káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Amẹ́ríkà, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na fresh fm, made them fresh o. Wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán.